akíyín káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ètò yín àlìdáyà Ramadan lecture níbi tẹ́sí máa gbóná àwọn àgbọ̀yé ẹ̀sìn látẹnu Fadilatu Sheikh Kamarudin Yunus Akorede àfihàn ọ̀làwọ̀ tá a lọ rà áwọ̀ ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ ètò tèmi kọ́lọ́mọba aláàkójọ ṣe wá láǹfààní bisimilahi falyatafadal mashkura. al-mushatama wal-muqatala mùsùlùmí àwọn aládájú ó ti tó náà ìyá yẹn ni ìwọ́n tí ìrànlẹ́ yóò ṣe dáadáa ilé ayé yìí ìwọ́n tó dé pé ìrànlẹ́ yóò rárá olóore òun sì mọ ìwẹ́wẹ́ dáadáa lọ́ba ta madam lọ́ba ta kán lọ́ba ju madam sínú ọ̀sà òun bá wẹ̀ jáde lódì kejì wọn ò tí ì pa ní mọ́tò mọ́tò tuntun ilé tuntun bẹ́ẹ̀ ní tọ́kọ́ ìgbà tí èsè muslim ṣẹ̀kẹ́ mùsùlùmí tó bá ṣẹlẹ̀ yìí tọ́sọ̀ ni pé ah òsì nìkan tó ó oh, máa lọ bọ́lọ̀ sí fẹ́ ni qadarullah wa ma sha'a fa'al bọ́lọ̀ sí fẹ́ you can go àmọ́ tó dìgbà bí wọ́n fara balẹ̀ o ọ̀tán al-muqatala kákan máa jẹ ẹni ha o lẹ́yìn bí two hours àbí three hours màdámù ti léfò ó ti kú màdámù ti kú lórí ẹ eh, lórí ohun eh, fi wọn kàn ha ọ̀dà mọ́tò rẹ̀ tọ́jẹ́ pé one five àbí two thousand ló fi ṣe kíní ló fi tó ṣe ẹni tí wàá ti lẹ́sìn bọ́rọ̀ wọn sínú rí nìyẹn àmọ́ ọ̀tọ̀ bá lẹ́sìn ọmọ pé kọ́dàrú ni àbí tọ̀ àwọn ìjà àjàgbìlà ànábì ní ẹ̀ máa ń gbà wẹ̀ ẹ má dà o torí lẹ́yìn Ramadan kẹ́ ẹ má máa ṣe àjàgbìlà mọ́ Ramadan ẹni madrasa kan tó fẹ́ ṣàtúnṣe wa kọ́lọ̀ mọ́sàájọ́ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa kọ́lọ̀ ń já sọ̀pọ̀lọpọ̀ ziyadatu saha wọ́n nínú àwọn àǹfààní omi fọwọ́ ìdí sọ́wọ́ nínú àwọn àǹfààní táàrí nínú àwẹ̀ ẹ̀yọ́ maya mi ọlọ́ni wa an tasumu khairul lakum in kuntum ta'lamun ọlọ́ni tẹ bá bẹ̀ ara orí tó wà ń bẹ̀ òun náà ni sihatul jism healthy ní máa ń ẹ̀yọ́ miami ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn tí ń bẹ lára wa látara tá ń jẹ látara tá ń mu látara àwọn nǹkan tí à ń ṣe kí ni à ń fi sí mú látara àwọn tá ń fojú kó àrùn pọ̀ lára o àwọn afáà wa ní ààwẹ̀ ọlọ́run máa ń fi mú àwọn àrùn ńláńlá kù nínú ara yẹn àwọn mẹ́dù dọ́kítọ̀ náà àwọn náà testify lérí ẹ̀ ìgbẹ́ ẹni bá ní ṣúgà làkọ́mọ́ sí kí ni ẹni tó bá láàrùn ṣúgà kọ́ máa ń ṣe kí ni wọ́n máa ń gba àwẹ̀ yóò máa rìdíṣù ṣúgà yẹn ẹni bá lápàtẹ́ǹsàn kọ́ máa gba àwẹ̀ yóò máa rìdíṣù àpàtẹ́ǹsàn yẹn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ọlọ́run bá tó bá fi àdáwọ̀ ọ̀rá ọ̀rá pọ̀lá lọ́kùnrin lóbìnrin ọkàn yíká ọmọ yíká kí àti ìdòkólẹ̀ yóò di nira pọ̀fẹ́ náà ló fi dínà gbogbo ẹni tó bá jẹ́ pé ó fẹ́ rìdíṣì pàtẹ́ ó rẹ̀ wípé ah máa ṣe ń sanra lọ yọ lágbá o ọbẹ̀ sì ti kọ́ ee mẹ́rin bá ti ń sanra púpọ̀ tó ọmọ ṣe ṣaṣáìsì tó sì máa gbà wẹ̀ ọmọ dùbúlà rẹ o ajé àtọ́bá ti fẹ́ sanra jù kọ́ ọmọ ṣe ṣaṣáìsì nulẹ̀ o àǹfààní mẹ́mẹ́ o ọmọ ọ̀rẹ́ tọ́ ọmọ ṣiṣẹ́ kìtìnì ọmọ gbálẹ̀ ọmọ mọ́ọ̀bù ẹnu yàrá rẹ̀ náà ọmọ jọ́ọ̀gì nítorí pé àti ṣe náfìlà ó nira àti ṣe ìbádà ó nira nígbà ara bá ti wúwo wọ́n ní àwẹ̀ yóò já ọ̀rá yẹn wálẹ̀ yóò fún yàn lálàáfíà àdìsí kan bẹ tó máa ń kọ́ọ̀tì kò lálàáfíà o súnmú tẹsẹ̀fò ẹgbà ọ̀rẹ́ kẹrin lálàáfíà kò lálàáfíà ànábì àmọ́ ọ̀rọ̀ tó dáa ni ọ̀rọ̀ tó ṣe kí ni ẹ̀hẹ̀ àmọ́ ká má pè ládìsí bẹ́ẹ̀ bá ti ń gbàwẹ̀ ẹ máa ní àlàáfíà àlàáfíà wà níbi kí èèyàn máa gbàwẹ̀ àlàáfíà ara ni o ṣé àwọn àgbà sọ àlàáfíà tẹ̀mí lẹ́ẹ̀kan la'allakum tattaqun ẹ pààyọ ọlọ́run lẹ́yìn náà ara yín ó lálàáfíà torí pé nínú àwọn nǹkan tó inú àwọn mùsíbà lé ayé kọ́lọ̀ mọ́jọ kàn wá oná làárẹ̀ bá rẹ̀ bá ti dé báyọ̀ bá ti náwó tó bá ti sún wọn wọ́n pààyàn tì ìgbẹ́ lágbájá òun náà ọmọ wa ń bẹ látọdún kẹjọ náà wa ń bẹ ah, ọlọ́run sẹ̀ sọ wa ń bẹ ee náà ó tó bí ká mi sún ilé àtikọ́ ee ọlọ́run mọ́ fi ká sanra wa ọlọ́run fi dè mọ́lẹ̀ o ọlágbára ọlọ́run ọba wa nínú àwọn àǹfààní àwẹ̀ òun náà ni pé tẹ́lifù dùnú á pa ẹ̀ṣẹ̀ tì ẹni tó ní òun ò lè ṣe lójúmọ́ kó wọn mọ́ ṣe sìnà òun ò lè ṣe lọ́sẹ̀ kó wọn mọ́ ṣe sìnà òun lè sọ̀sẹ̀ méjì kó wọn mọ́sẹ̀ sí náà ẹni ọgbà wẹ̀ tọ́ba ti gbà wẹ̀ làálàkún tàtàkù yóò lékún níbẹ̀rù ọlọ́run tọ́ba ti lékún níbẹ̀rù ọlọ́run ọba bó ṣe fẹ́ràn sí tó bẹ́ẹ̀ ni ó ṣe kórìíra rẹ̀ tó gbogbo àwọn ọmọ tí wọ́n bá ti kò sẹ́ni kò sínú ẹbí kan tí ọlọ́run ọba aláwọ̀ dánwò kò sẹ́bí kan tọ́lọ́run dánwò tọ́jẹ́ pé a wò ó pé ah, a wò láásọ̀rọ̀ ọmọ yìí báyìí ó ti wá dìdàkudà ó ti yàyàkuyà ó ti di tọ́gì ní máa ń bọ̀ wá láti ta àyà gbogbo fámílì ọmọ sí kíni yóò máa já ó bá wà nulẹ̀ èmi ò ní balẹ̀ ẹni ọmọ gbà àwẹ̀ wọ́n ní àwẹ̀ yìí máa mú yàn fi ṣe búlẹ̀ Ramadan kálukú ní wọ́n pa gbogbo ẹ̀ṣẹ̀ tì ẹlòmíràn tó wá ti wá pèsè yẹn tì tí Ramadan bá ti lọ tán ẹ̀sẹ̀ yẹn wà ní rọrùn fún láti ṣe mọ́ látara làálàkó tẹ̀tàkù ìbẹ̀rù ọlọ́run ọba tọ́lọ́run ọba aláàfin sẹ́mi rẹ̀ nígbà tí ń gbà wẹ̀ obìnrin tí ó gbọ́dọ̀ sọkọ lẹ́nu ẹni ọmọ gbà wẹ̀ ẹ máa jí lóru ẹni ọmọ gbà wẹ̀ yọ padà máa gbọ́ torí agbára kan ń bẹ nínú ìdìde lóru agbára kan sì ń bẹ níbi kíni níbi ìmọ̀ gbà wẹ̀ àníbàtà níbi ń sàlàyé nípa àlékún bí kìyàmì lé fẹ̀yìn náà dá àbù sọ́ọ̀lìhì ẹ máa dìde lóru torí pé àmì àwọn ẹni rẹ ni ọwọ́ ní wà mọ̀ ní hàtù ánìlẹ̀ ẹ̀sìn tẹ́ ẹ bá ń gbà wẹ̀ àwẹ̀ ọmọdé yìí lọ́wọ́ láti wà bù lófin náà sọ́ọ̀mù jùnà nínú Ramadan ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó wò pé ẹ̀ṣẹ̀ yẹn òun ò lè fílẹ̀ tó sì gbàwẹ̀ Ramadan Ọlọ́run sì sàánú ẹ̀ kò sí ní padà síbẹ̀ mọ́ wọ́n tó gba kan tó ṣe ṣìdá ọgbà àwẹ̀ lóṣù kan ọgbà rìbá ọgbà àwẹ̀ lóṣù kan ọ̀dẹ́bí wọ́n ti ń ṣe nàìjá bẹ̀ẹ̀sì òṣòkú Ramadan abẹ́yìn gbọ́ tán Ramadan ẹ̀yọ́ wọn yá mi èmi ò rí ládùúgbò ti wà o àmọ́ èkó la wà yín sí à ń Ramadan sáwọn yẹn sì ń lọ yàtọ̀ o àmọ́ pé à àwọn olórin nínú Ramadan àtọ́ bá ń ṣẹlẹ̀ wà láti dé sàdúgbò yìí ni ọlọ́run mọ́sà ìṣọ́ wa ń bẹ̀. ká ló ṣẹlẹ̀ ládùúgbò yìí gan ó rí pé kò ní pọ̀ kò ní dàbí àwọn oṣù míì Ramadan ìmọ̀ ń tún yàn ìmọ̀ ń sábàbù tàwùbà ìmọ̀ ń jẹ́ sábàbí tẹ́ ìmọ̀ ń ṣe kíni tẹ́ ìmọ̀ fi ń túbà Ramadan wọ́n ní lè sọ ìmì fara ata nínú àwọn àǹfààní Ramadan ni pé gbogbo aná là Ramadan ó tó àmọ́ oúnjẹ sínú inú wa máa ń dùn yàtọ̀ tábàtí fẹ́ jẹ́ máa wo aago mẹ́fà àbọ̀ sago méje tí máa ti ń lọ lèélù <laughs> eh, òun náà ni yóò po ẹ̀kọ́ àbí yóò gbé sàláàdì sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ <laughs> lẹ́yìn náà yóò wá tún gbé juice eríṣi mẹ́ta mango juice apple juice orange juice ó di mélòó ó mẹ́jọ <laughs> lẹ́yìn náà fried rice pẹ̀lú jollof wọ́n bù sẹ́gbẹ̀ ara wọn yóò kábà wọn wá fùfú kan sẹ́ni gbogbo ti ṣe yẹ pẹ̀lú ìdùnnú wọ́n fẹ́ ṣe kí ni fẹ́ jẹun. sọ ẹni tí ń wẹ̀ lọ́nà méjì yóò máa dunnú gan ìdá àfùtọ́ra fari ha fẹ́tẹ̀rẹ̀ setere tó bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ si sinú ní rọ́mọ sí kíní ní rọ́mọ dùn ma mu mú tutu tútù wọ́n ní káwà kíáfù àgbọ̀dọ̀ máa fomi tutu tẹ́lẹ̀ ikùn lẹ́yìn náà ọsàn àti gbogbo àwọn kan tó bá ní ásíìdì àgbọ̀dọ̀ fi tẹ́lẹ̀ wá sí náà yá anábì ní isa aftara tí bá ń sinú lọ́wọ́ inú rọ́ máa dùn àbínú rò ní dùn tí wọ́n gbé kí ní nǹkan wájú rẹ̀ bóyá rè <laughs> ẹ̀hẹ̀ inú rọ́ máa dùn tí bá ń sinú lọ́wọ́ kọ́lọ́mọ́sà járí kan gidi jẹ ee kọ́lọ́mọ́sà kọ́yà wá yóò sí kọ́lọ́mọ́sà ìsànú wa anábì ní wọ́n isa alákẹ́ rọ́bà níjọ́ tó bá pàdé ọlọ́run ọba rẹ̀ fariha bí sọ omi ọlọ́run ó dùn pẹ̀lú àwẹ̀ tó gbà pàdé ọlọ́run ìdùnnú yẹn wá tóbi ju tálákọ̀ọ́kọ́ yẹn lọ nídìí bẹ́ẹ̀ gbogbo ẹni tí ó bá ń gbà wẹ̀ ìjọ́ tí ó bá pàdé ọlọ́run yọ pàdé ọlọ́run ẹni tí ọmọ rẹ́rìn sínú rọ́mọ sí kíní sínú rọ́mọ dùn ọlọ́mọsẹ̀ fàwa náà sínú wọn. mùdá àfàtò ajílì kìyàmí kìyàmù lẹ́rì tá a máa ń ṣe yẹn jama nínú ramadan tarawi àti tahajud wọ́n ní kìyàmù ramadan wọ́n pè é ọlọ́run máa fọ́ ní ládàá ànábì ni mọ̀nkọ́ mọ̀mọ́ alimam ànábì lẹ́ni tó bá bá kọ̀ wá sákò lẹ́yìn ìmáàmù títí tí ìmáàmù fi parí tàráwì ẹ̀yìn kú ti bá láwọ̀ òkè àmú lẹ́ìdá a fún ládà tàráwì a tó wá fún ládà pé látẹ̀yìn ṣáì di alifájàrí ń ṣe náfíà tí rọmọdá bá ti tán kò ṣúrú ẹ̀ mọ́ ló ṣe mọ̀kọ́ níwọ̀nba àbí ló ṣe jẹun níwọ̀nba tọ́ba bá ń pè ọfẹ́ kéèkì àmú lẹ́lì ọfẹ́ kí tàráwì dáadáa oúnjẹ rẹ̀ jọ máa kò lè láǹfààní àti rùkú dáadáa fèrè kalẹ̀ àwọn tó bá ti jẹun tó bá ti pọ̀ jù wọ́n máa ń sùn níbi tàláwì ni lẹ́yìn náà wọ́n máa wá máa máa kó súnsú ìmáàmù rùkú ó tó wà <laughs> ẹ̀dàkọ̀ ẹni tó kí ìmáàmù rùkú nínú rọ̀bọ̀dá ẹ̀bọ̀ pé ìkankan ti ṣe ìgbà wo làá máa ń pẹ́ jù jàmáà níwájú ọlọ́run tí ìbá jẹ́ nínú rọ̀mọ̀dán rọ̀mọ̀dán wọ́n wá ní tọba wá ní sùúrù lẹ́yìn ìmáàmù tí ìmáàmù fi wá sí kíni tó fi wá parí tàráwì tó sákúò tó jòkólẹ̀ àwọn kan wọ́n bá ti di pé wọ́n sálámọ̀ dákà méjì wọ́n jòkó tọba wá di pé ìmáàmù fẹ́ parí súrà tí kà lọ́wọ́ yóò wá sáré dìde yóò gbàládà àbí kò ní gbàládà ọ́sàbárùn-ún a máa lè fi wú ẹni tó ṣe kí ni ẹni tó dúró látàárọ̀ torí wọn náà máa tó ń ṣe ọmọ tó ń ṣe ẹ ẹ̀já rọ́jú oṣù kan náà ni oṣù kan yẹn ọyẹ kí wọ́n wà nínú àwọn tó gbà wájú ni ọlọ́mọ sàfihàn sún àwọn tó gbà wájú ọlágbára ọlọ́wọ́n ba òmí fọwọ́ ìdè Ramadan nínú àwọn àǹfààní Ramadan òun náà ni pé àtàwọn sí àtọ́ alálùfọkọ́rá àbí tafsir gbogbo àwọn tálíkà ọlọ́wọ́n ba aláwọ̀ ka ibi kó fún wọn látara sàárà tá a bá ṣe nínú Ramadan sadakat tálíkà mi ò gba ráìsì sílẹ̀ àtẹ̀wà débi pé ìwọ́tọ́ wá fún gan èyí tí bẹ́ẹ̀ lè lójú tẹ lọ eléyìí ti fún ní jìdíkà kan tọ̀hún fún níke kan eléyìí fún níke ọ̀dà kan ìwọ́ tó tó wá fún ní agolo bẹ́ta gan ìwọ́gùn níke ọ̀dà lé ọlọ́run bá aláà yìí máa ń sàkólé kan lédè àwọn tálíkà inú wọn máa ń dùn bí rọmọdá ṣe ń bọ̀ yìí báwọn ṣe ń dunú pé àwọn ṣèbádà làwọn ń dunú pé ó ṣe ni ìsẹ̀mí ó yàtọ̀ tẹwàá ẹni tó ń sèyàn lẹ́nu òun náà fúnra rẹ̀ òun náà gbà ládàá o ládàá tí ó gbà yẹn òun ní dèdè ládàá tẹ́ni tó sí lẹ́nu ó gbà ẹni tí wọ́n sí lẹ́nu wọ́n sàǹfààní àbí ọ̀sàǹfààní ẹni tó sèyàn lẹ́nu gọ́ ànábì ní mọ́fà tọ́ra sọ ìmà gbogbo ẹni tó bá sèyàn lẹ́nu káàna làwù mẹ́sìlú àjèrè dèdè ládàá tí ẹni tí ó jẹun yẹn tí ó gbà غير أنه لا ينقص من أجل من أجل صائم شيء Ànábì ní dèdè ládá tí ẹni tó jẹun ó gbà ní láàfún ẹni tó síyàn lẹ́nu ládá ẹni tó jẹun ó sì dín dínkù Ànábì yanjú méjèèjì ẹni tí ń jẹun kọ́ mọ́rò pé ààwẹ̀ òun ni wọ́n fún ẹni tí ó sì ní lẹ́nu Ànábì ní dèdè ládá tí wọ́n tó jẹun tó gbà láàfún ẹni tó fún ọ ní oúnjẹ Ànábì wá ní ládá tí wọ́n náà tó gbà wẹ̀ tó jẹun kò ní ṣe kí ni kò ní dínkù. àmì lè tẹ̀síwájú jù báyìí lọ lénìí lórí ìtọ̀rọ̀ ètò yín àlèdáyà islamic ramadan program tẹnu fàdílà tó sheik kamaldin yunus akorede hasisa ulawu ta'ala warau títà tó fi pàdé àkírà wa ń pè assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.